آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نغطي حديث حديث عثمان بن عفان رضي الله عنه يوجد في على إخوان nípa الولاء النبي محمد صلى الله عليه وسلم wa sallam àfa mú àdìsí ẹlẹ́kọ̀ọ́kànlélọ́gbọ̀n wa eléyìí ti ṣe àdìsí Ali ibn Abi Talib radiyallahu anhu níbi tó náà ti ṣe àlàyé nípa bí anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sẹlẹ ní a ti ṣe máa ṣe àlùwalá àti máa. nínú ìmọ̀ nípa mustalah al-hadith wípé tí èèyàn méjì tó bá dìjọ gba ẹgbà wọ́ọ̀rọ̀ tó nítumọ̀ kanáwà ohun tí eléyìí ń tọ́ka sí ni wípé wọ́n dìjọ wà ń bẹ̀ nígbà tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ ẹgbà wọ́ọ̀rọ̀ tó wá jọ nítumọ̀ kanáà yẹn. وما قلت أني شاهد للحديث الآخر وما قلت أني الذي فكج سورية حديث علي ابن أبي طالب رضي الله عنه ثم أنواج ولون هذا الشاهد وحديث عثمان ابن عفان رضي الله عنه أفاني وعن علي رضي الله عنه في صفة وضوء النبي صلى الله عليه وسلم قال ومسح برأسه واحدة أخرجه أبو داود وأخرجه الترمذي والنسائي بإسناد صحيح بل قال الترمذي إنه أصح شيء في الباب ومن إبوار láti ọ̀dọ̀ àlè ọmọ àbí kọ́ọ̀lù ọmọkùnrin ẹnu sí àlè. níbi tó náà ti ṣe àlàyé fún wa nípa ìròyìn bí àlùwàlá nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa ti fèrè. ṣùgbọ́n nínú àlàyé rẹ̀ òun sọ wípé wà mẹ́tàhà bí wàá síhí wàá hìdẹ́tẹ̀ ìgbà tí ó fòmí pa orí ẹ̀ ó fòmí parí lẹ́ẹ̀kan. Sẹ́ẹ̀lá gbàgbé nínú hadith Uthman radiyallahu anhu wọ́n kà sàlàyé tó fòmí parí ni. Wọ́n sọ pé ẹ̀ka abẹ́ẹ̀ méjì abẹ́ẹ̀ mẹ́ta. Ẹ̀yin ti ti mà wípé ọkàn ó fòmí parí ó lè bí àpẹẹrẹ ẹlòmíràn yìí gbé ẹ̀mẹ̀ta ni nítorí pé gbogbo nǹkan yìí ó kù dáńtà láyé nínú àlàyé nínú àlàyé náà ti sàlù aláyè ẹ̀mẹ̀lómìló wọn ni wọ́n ti ẹ̀mẹ̀ta mẹ́ta báwo wá ni fífòmí parí ó ti já yọ kúrò ẹlòmíràn sọ pé nóò ìgbà tí wọn àti dárúkọ yìí ìgbà wọn àjẹkẹ̀ kan nítorí tó bá pẹ̀ mẹ́ta ni gẹ́gẹ́ bíi tàwọn yòókù wọn bá sọ pé ẹ̀mẹ́ta nítorí tí mo emeta sọ pé ẹ̀mẹ́ta ni adẹ́kọ̀ ẹ̀ka gbogbo ẹ̀ ṣe é ṣe wáyé ṣùgbọ́n alhamdulilayi ilé ọgbà wọ̀rọ̀ tí wọ́n láti ọ̀dọ̀ àrí ọlọ́ọ̀kú ẹnu sí i ó ń fi hàn wá bó ti pé parí wọn sani ẹnu sí i. ó náà ní aláṣẹ fáwọn olùgbàgbọ́ òdodo bàbá alḥasan bàbá alḥasan náà tún ni bàbá alḥusain hasan àti husain orúkọ àwọn ọmọkùnrin méjì ni tí ọmọ anabi wa muhammed sallallahu alayhi wa sallam Fatima tó bí fún ali radiyallahu anhu. àwọn méjèèjì yẹn àwọn ni sayyida shababil janna àwọn ni aṣíwájú méjì fún àwọn ọ̀dọ́ àlùjánnà hasan àti hussein hasan àti hussein kìí ṣe orúkọ ìbejì láìpẹ́ tí wọ́n ti méjì hasan àti hussein nìyẹn tòlọ́dọ̀ sí yín náà ti bí bèjì táyé kàǹdé yorùbá nù hasan husseini wọn ní islam nù hasan husseini báwọn wọn yẹn ṣe bèjì hasan dàgbà jù hussein lọ hasan ni wọn kọ́kọ́ bí ẹ̀yìn ọ̀rẹ́ yìí wọn bí alhussein ali yìí bàbá rẹ̀ ní abu tí èsì ọmọ ìyá bàbá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam ó sì là kókó ẹni tó kọ́kọ́ gba Islam nínú àwọn ọkùnrin níbo mi wọn alóòlù àkókò ẹni tó kọ́kọ́ gba Islam nínú àwọn ọmọdé Abubakar radiyallahu anhu làkókò ẹni tó kọ́kọ́ gba Islam nínú àwọn ọkùnrin tó dàgbà làgbà walakin Ali ibn Abi Talib ńlá kókó ẹni tó kọ́kọ́ gba Islam nínú àwọn ọkùnrin torí kó máa dé ní àbágbàlagbà ni ọkùnrin sáà ni wọ́n wá sọ pé inú àwọn ọmọdé nítorí pé gbogbo ẹ̀gbà wọ́ọ̀rọ̀ tó wá nípa àgbàwọ́ lọ́gbà ẹ̀sìn islam kò sí kan tó sọ yìí pé ó ti pé ọmọ ọdún méjìdínlógún kó tó gba islam. ó là kókó ẹjọ́ kó gba islam nínú àwọn ọkùnrin. tọ́ Ali bin Abi Talib ẹnìkan tó kópa nínú gbogbo ogun tí a nàbì sọ̀rọ̀ àbí sọ́lá jẹ àyàfó ogun ogun tàbókù nìkan ni ọlọ nítorí pé anabi sallallahu alaihi wasallam ní kó dúró mẹdínà ẹjẹ àròlé fún tí ọmọ mójútó lé kó tó di kóńdé ó sì rọra káàlì yìí lára ó wù kọ́tẹ́ lánàá ìjà sallallahu alaihi wasallam torí kò sẹ́ni tí fẹ́ gbélé níbi dáná ibi ti wà lórí ìrìn àjò kò sẹ́ni tí fẹ́ jókòó sọ́dọ̀ ìyàwó rẹ̀ nígbà dáná ibi lọ́ọ́ jáwọ́. سبحان الله. pé má ní tiwọn tó dodo ni ìgbà tí àlè ìrọ̀lẹ́ ìlú ọ̀hún tọ́ka láti ọ̀fẹ́ dúró anábìnrin a máa kọ́rọ́gbọ́ àǹtẹ̀kù náà mi níbi mẹ́ńsílẹ̀ ti harun náà mi Musa tó ìyọnu sí kí wọ́n jẹ́ bí kọ́ jẹ́ kọ́ dàbí harun lọ́dọ̀ Musa tèmi ànábì sallallahu alaihi wasallam tí ó wọ́ kọ́ dàgẹ́ bí harun ti ti jẹ́ sí Musa lọ́dọ̀ mi nàgbé Harun ló múlé lọ bàtà nàbí Musa àríyí sẹlẹ tọlọ bá Ọlọ́run ọba sọ̀rọ̀ nígbà tó lọ pé àdéhùn ogójì ọjọ́ ìtọ́nà ọba bá ti Harun náà ló múlé lọ tí wọn náà wà ní ìgbà kan dàbí Harun náà sinmi bí wọn yẹ Ali ibn Abi Talib radiyallahu anhu ní àròlé fún anabi Muhammad sallallahu alaihi wasallam. ní ọjọ́ tó ń pa Uthman òbí ọlọ àwọn àrùn jimá ní ọdún karùnlélọ́gbọ̀n lẹ́yìn hijra nabi Muhammad sallallahu alayhi wa sallam ọjọ́ jimá lọ́jọ́ yìí ọjọ́ jimá náà wọ́n ti náà òbí ní Kúfà ní ọdún ogójì. lẹ́yìn hijra nabi sallallahu alaihi wasallam àtúnṣe ọdún márùn tó fi jẹ́ khalifa sáà nabi muhammed sallallahu alaihi wa alihi wasallam. wọ́n ní kò pọ̀ ọdún márùn gangan tó fi jẹ́ àròlé ọdún mẹ́rin àti oṣù méjì àti ìkọ̀kan. àlè ó gba àlàyé wá fún wa. àlàyé ìbálòwàlà ànábì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ti ṣe rí bụ sàlàyé ń bẹ̀ pé ẹ̀ẹ̀kan là ànábì fomi parí hadith yìí gùn gan ṣùgbọ́n díẹ̀ nù rẹ̀ ní ibn Hajar ló mú wa nítorí pé ìtàn nílò ń bínú ìtàn mú wa nù kí wọ́n á ló dé tó mú hadith Ali radiyallahu anhu wa nígbà tí gbogbo àlàyé àlùwàlà náà ń bẹ́ẹ̀ tí àlàyé yìí ti ń bẹ̀rẹ̀ nípa omi parí èyí tí ò sí nínú hadithi Usman radiyallahu anhu ìgbà tó ti pé bí ni àlàyé tá a tún nídìí ń bì wá kí ló dé tá àkókò wọn àdéhìí wá kó jẹ́ nọ́mbà tààtì ká má nídìí àdéhìí nọ́mbà tààtì wá ìgbà tó ti pé kùnrẹ́rẹ́ àlàyé tá a nídìí wá ń bẹ̀ kó sínú ti Usman radiyallahu anhu Allahu a'lam tó tonti ikpe àlàyé ẹ̀mí lólófin mi parí kò sí mbẹ òun àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ nípa àlùwàlá náà wà mbẹ ó sì jẹ́ àdéhùn tó wà nù Bukhari àti Muslim yàtọ̀ sí hadith Ali radiyallahu anhu òun ọ̀wá nínú Bukhari bẹ́ẹ̀ kọ̀ wá nínú Muslim ẹ̀sìn mọ̀kẹ́ wà nù Bukhari àti Muslim òun náà ní asahhul ahadith òun náà tó ṣe pé yóò gún régé jù. torí ẹ kò sí ìyàtọ̀ láàrin àdéhìí àti àdéhìí àlì radiyallahu anhu yàtọ̀ sí kí wọ́n ti àlàyé bí iye kéèké tí wọn ò fọ wẹ́wẹ́ nínú àdéhìí Uthman nípa ẹ̀mí ìlú láàfọwọ́ parí wọn ṣàlàyé rẹ̀ mẹ́ ṣùgbọ́n wọn ṣàlàyé rẹ̀ níbí nípa ẹ̀ka ṣoṣo ni. tonti pé nínú àdéhìí àlì radiyallahu anhu wọn ṣàlàyé pé ọ̀fọ̀ ọwọ́ lẹ́mẹ̀ta ọ̀yọ́nu lẹ́mẹ̀ta ó lẹ́ẹ̀mẹ́ta ọ̀fẹ́mi ẹ̀ jáde lẹ́ẹ̀mẹ́ta ọ̀bọ́jú lẹ́ẹ̀mẹ́ta ọ̀pápá lẹ́ẹ̀mẹ́ta wọ́n á sọ pé ọ̀parí lẹ́ẹ̀kan sẹ́mi pé lè yàtọ̀ tó àlàyé ń bẹ́ńbẹ́ yàtọ̀ sí àdéhùn Usman. ẹ̀mí ló láàmú àfomi parí ẹ̀mí ló láàmú àfomi parí ìyàpọ̀ ẹnu wà láàrin àwọn olùmọ̀ nípa rẹ̀. apá kan nínú wọn sọ pé ẹ̀mẹ́ta láàfomi parí o gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ẹ̀ẹ̀mẹ́ta náà là ń fọ àwọn oríkèé ara yòókù gbóò wá lọ jẹ́ tá a fẹ́ sórí lọ́tọ̀ ikú ẹ̀kan ìgbà tó ti pé ẹ̀ẹ̀mẹ́ta là fọ àwọn oríkèé yòókù ó yẹ kórìí náà jẹ́ ẹ̀ẹ̀mẹ́ta gẹ́gẹ́ bí oríkèé yòókù ti ṣe jẹ́ ẹ̀ẹ̀mẹ́ta mẹ́ta eléyìí ó jẹ́ ìmáàmù Ṣafi'i. رحمه الله تعالى الإمام أحمد رحمه الله تعالى من رواية بهم التلاف من قاري وعديت من أنسي واسوس بهم التلاف من قاري طب أولا أولو ما يوكو إمام مالك إمام أبو حنيفة إمام أحمد من رواية من تجمعها بمعنى wọ́n lẹ̀ kan láàpò mi parí. ṣùgbọ́n Imam Shafi'i rahimahullahu ta'ala àwọn tó kọ́ ẹ̀mẹ́ta ni nítorí pé al-qawlu fil-mass kal-qawli fil-ghusl níta sọ nípa fífomi pa á ibì kan lára kò gbọ́dọ̀ yàtọ̀ sí níta sọ nípa fífomi fọ̀ ọ́ nítorí kẹ́yìn ti mà kíkọ́ àwọn oríkèé àlọ́ àlá fún méjì àwọn oríkèé tá a máa fọ̀ àtàwọn oríkèé tá a máa fomi pa oríkèé tá a máa fọ àti oríkèé tá a máa fomi pa tí ẹ bá wò fínífíní ẹ rí oríkèé tá a máa fọ ọ̀pọ̀ tayọ oríkèé tá a máa fomi pa nú àlọ àlà kódà a lè fi wọn wéra wọn torí oríkèé tá a fomi pa nínú àlọ àlà mélòó orí àti etí bẹ́ẹ̀ gbogbo yòókù ńkọ́ fífọ̀ là máa tọ́ kọ yẹ kó jẹ́ yí pé lọ́dọ̀ ìmọ̀ mọ̀ṣẹ́ fẹ́rẹ́ nù kó jẹ́ yí pé fífọ̀ ẹ̀mẹ́ta lẹ́fọ̀ àmọ́ fomi pa ẹ̀kan lẹ́ẹ̀mọ̀ fomi pa láti yàmá ọ̀kọ̀dá fi báwọ̀dé àhàdé máa yọ fi lù أن النبي صلى الله عليه وسلم يمسح رأسه ثلاث مرات. وأقعد لهم عديد كتاب توكاسي ìgbà nàbì sallallahu alaihi wasallam mẹ́ta ni wọ́n máa parí wọn torí a lè ya apá kan àlùwàlá kúrò lára apá kejì ṣùgbọ́n nínú Sunani Abi Dawud rahimahullahu ta'ala ìgbà tó ń mú àdìsí Usman tó síwájú yẹn wá torí pé àdìsí Usman ó ń bẹnu ṣùgbọ́n jáde ti bá ti wà nù Bukhari àti Muslim tí gbólóhùn tẹ̀sí nílò láti fi mú òfin jáde lára àdéhùn yẹn bá wà nù Bukhari àti Muslim tẹ́ bá ti mú wá lé òtítọ́ onídìíkẹ́ kan máa wá kọ ọ̀rọ̀ kan tí òun ní túmọ̀ sí footnote ibi hàn Bukhari àti Muslim gbà wá Abu Dawud Dawud tún gbà wá Ibn Hibban náà gbà wá Ibn Khuzaimah náà gbà wá ẹ ẹ ẹ ṣáàdà. ọkàn kọ ọ̀rọ̀ sísàlẹ̀ pépà tó yẹ pé ìwé ọkàn fún lásán pẹ̀lú nǹkan tí òun láǹfààní lọ títí. àgbàhùnmá àbí tó bá ké gbólóòtú ọ̀fẹ́ lò nínú àdéjì yẹn bọ́yọ̀dọ̀ ẹlòmíì lọ́wọ́ àkóso àti nìkan ló gba àdéjì jáde wá tí máa ń bẹ fàdéjì yẹn. nítorí pé wà di kò sí tó kọ̀sẹ̀ tó wà lọ́dọ̀ àbúdá ó dẹ̀ ti sàhíì torí tiwọn láti tírèsì ọ̀nà tó gbà wá láti fi sọ pé sọ́wà sàhíì àbí ọ̀wà sàhíì. Al-Imam Abu Dawud nínú rìwáyà àwọn gba rìwáyà kan wá rìwáyà Uthman ó tún wá wá nù rìwáyà míì lọ́dọ̀ Uthman náà ibẹ̀ mẹ́ta ni wọ́n fomi parí. Abu Dawud wá ní ẹjẹ́ ó yé yín o pé ní tí a gbà wá láti ọ̀dọ̀ Usman tí ń tọ́ka sí wípé ẹ̀ẹ̀mẹ́ta là nàbì sallallahu alaihi wasallam fomi parí àwọn àríwáyà àtúnmí tó wá látọ̀dọ̀ Usman yìí kan náà tó ní agbára wọ́n takò wọ́n ṣàfihàn pẹ́ẹ́kan ni torí rẹ̀ àríwáyà àti tó wá tó sọ pé ẹ̀ẹ̀mẹ́ta ni wọ́n fomi parí àríwáyà tó ń ṣáàdá riwayat tó tọ́lẹ́ni tá a lè fi sẹ̀rí. wàṣẹ́ẹ̀d min al-ahadith huwa ma yarwihi thiqa mukhalifan bihi riwayat man huwa awthaqu min. onílàdísì tí olódodo gbà wá ṣùgbọ́n tó tako ntẹ́ni tó dodo tiẹ̀ tún lágbára ju tiẹ̀ lọ́gbà wá olóòótọ́ ni ọ wọ́n mọ̀ ọ́ lọ́lọ́tọ́ ṣùgbọ́n gírèdì òótọ́ rẹ̀ twenty percent ni ẹlòmíì wọn á jẹ fifty percent nínú òdodo sísọ rìwáyà tiẹ̀ wá tako tiẹ̀ títa aládùúgbò sẹ bàbá fifty percent ní twenty ẹsìn mi so tó ti pé wọn ò fi ọlọ́kùnrin ọ olódodo ni àmúdodo tiẹ̀ òtún ti lé yẹn á sọ pé rìwáyà tiẹ̀ ti di kéne shad unlike hadith tó ń pè ní hadith munkar tó máa sọ pé hàdà hadith munkar onímọ̀ ọ̀rọ̀ wọn ò bọ̀ yìí mukhalifan bihi ma rawahu thiqa. òun náà ní sẹ́ni tó lẹ́gbàá wa tó fi tako tí olódodo gbà wá. a ẹni tó lẹ lolódodo ẹ lábò fìtà lẹ́gbà lolódodo nínà. sọ eléyìí túmọ̀ sí wípé Al-Imam Abu Dawud sọ pé rìwáyà tó sọ wípé ẹ̀mẹ́ta ló fomi parí kí ni ṣáàdà ìyapọ̀ ẹnu wà láàrin àwọn olùmọ̀ fífẹ́ alẹ́ fi ṣiṣẹ́ àbá alẹ́ fi ṣiṣẹ́ sínú àhàdìsù bàáyíṣà ni àbí ò sínú bàáyíṣà wọlé ṣẹ̀ka ẹ̀nà kò bàáyíṣà nínú àhàdìsù bàáyíṣà lọ́wọ́. tó ìjẹ́sílẹ̀ ìbájẹ́ bẹ́ẹ̀ Abu Dawud ní ṣáàdì ni wọ́n ti àlàyé tó pọ̀ rẹpẹtẹ nínú súnánù wọn lórí àdìsí yẹn. tọ́ àwọn àdìsí míì tí mọ̀mú ṣáfìrí tún wá tó ṣe gbogbo ẹ̀ àwọn olùmọ̀ wọn ní èyí tí àwọn fi sẹ́ńtà wọn onírúurú wáyà àlè yìí sọ̀sọ̀ ẹ̀ka là nábì fomi parí sallallahu alaihi wa alihi wasallam méjì nítorí pé ti sọ pé àwọn borí tá ni àbá a máa fomi pa a máa fomi pa ẹyẹ àdéhùn tó ṣe àlàyé kẹ bá wa wò ó ń tọ́ ni. àbí fífomi pa fífọ̀ mélòó nínú tó ṣe pé tẹ́ ẹ bá fọ̀ nínú oríkì àlùwàlá ilé wọṣọ tẹ́ ẹ fi bò mọ́lẹ̀ mélòó ni tẹ́ ẹ wọṣọ fi bo ọwọ́ yín mọ́lẹ̀ ẹ wọṣọ fi bo ẹnu yín mọ́lẹ̀ ẹ fi bo imú yín mọ́lẹ̀ ẹ fi bo yín mọ́lẹ̀ ẹ fi bo apá yín mọ́lẹ̀ sẹ́wọ̀n pé àkùmáàmùl kùnfọ́nì ó lè jẹ́ pọ̀wílà ó sì lè jẹ́ pọ̀síra apá o ó lè gùn ó sì lè kú. tọ́ tẹ́bá wọn á fọ ẹsẹ̀ yín ẹ wọ̀ sọ̀bù mẹ́lẹ̀ wàrà sù á fi fìlàdé àbá ní fi fìlàdé náà á fi fìlàdé ẹ̀ dáhùn àmúgbà tẹ́yìn dé fìlà sáà fi fìlàdé àbá ní fi dé ẹ̀yìn ètò ó mà ní ìsìtẹ́ bá wá fi fìlà dé orí tẹ́ ẹ sì fọ orí tẹ́ ẹ bá fọ orí tẹ́ ẹ mọ̀ pé fomi pa ẹ mọ ọwọ́ gbà ẹ ẹ ẹ mọ ọwọ́ gba orí rẹ lọ sí ẹ̀yìn ẹ tún dá ọwọ́ yẹn padà sí iwájú fọkàn àmọ́ sẹ́wọ́n ní kẹ́ ẹ fọ́ sẹ́wọ́n kó orí kan ti gbà orí kálukú ti gbà tó bá kó gbogbo ojoojúmọ́ nínú àlùwàlá tí wọ́n sì jẹ́ni tó ti pa àlùwàlá rẹ̀ kì í dúró tẹ́lẹ̀ náà ẹ̀ márùn márùn lọ́mọ sàlùwàlá lójúmọ́ sọ pé tó bá ń mómi tó tó gbó tó gbó àkọ́kọ́ nù ó tún mómi kejì ó tún gbó orígun ọgbà fa ó tún mómi lẹ́ẹ̀kẹta ó tún gbó orí ọgbà bí onígbà lọ́gbà tó tó bá wá tó bá wá tó ọba tó ọba fomi pa sórí òdì tó di ringindin tí ó omi omi ọ̀sọ́rì rẹ diringidi àbí òní sọ diringidi tó bá fún mi pa òní sọ di àwọn tó bá fún mi fọ ńkọ́ tó bá ti wẹ̀ tán lọ́la láì jẹ́ kó o nu rí kó o dé fìlà wò fìlà rẹ mọ́nà àti bàjẹ́ àbí ọ̀mọ́nà rẹ àjàjà irú fìlà tí wọ́n kó sáàtì bú tí wọ́n bá ti lè gbé lórí omi báyìí yọkùnrin ra nàrún yọ̀ọ̀rọ̀ so àwọn olùmọ̀ wa ní kọ́ ọ máa fọ orí yóò sọ orí di ti ń ba fìlà jẹ ọlọ́run ti fẹ́ kẹ́ ẹ máa bọ̀wọ̀ oúnjẹ ìrẹ́ lọ́lọ́run ti ṣèjọ yàtọ̀ sáàdì ti nu àdìsí ti kọ́kọ́ wá náà torí tí ọba sáàdì gbogbo ọ̀rọ̀ ní mìtùmá mo rò pé yé ẹ̀yin torí pé mi ṣẹ̀rí àtúnhánà wa ní ti kọ́kọ́ lẹ́rìí kàtọ́ làgbà tẹ́bá lẹ́yìn tó gba tó lágbára ẹ̀ wà màtí analysis analysis rẹ̀ wà ní ìtumọ̀ àmọ́ kò sáàtì ti bẹ́ẹ̀ kán wọ́n fomi pa àwọn àgbà pé kíkí lọ́ọ́ mọ́ bàjẹ́ kọ́ bàjẹ́ kò rò bóyé mama débìlà tó bá ti sàlọ̀ alátẹ́láwì àbí máa núrí sá ẹ̀ẹ́n tòbọ́ tó ń sọ pé ìwẹ̀ ẹ̀mí ló làwọn ìwẹ̀ jánábà ló sùn ah bàbá ṣe tó mú ọ ní jánábà sẹ́wọ̀n pé bẹ́ẹ̀ ni àmàlù àlá wípé ní sàlọ̀ àlájọ kan ó sì sí sábàbí tó lè mọ ọsẹ tẹyẹmù sáàpù yẹn gbádùn gbádùn nù tó ń torí wọn ní a máa ń sàlù àlá lọ́pọ̀lọpọ̀ ọgbà eléyìí tí ó mú ká máa fomi kan orí lọ́pọ̀lọpọ̀ ọgbà a sì máa ń pè wà tàkàràrù yóò jẹ bó tàfífà ká máa ṣe lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ yóò bí ká ṣe ìdẹ̀kùn fún yàn torí àlùmọ̀ṣẹ́ kọ́tù ìṣèlérí bó tẹ́ sí i tó ṣùgbọ́n ìgbà tó jẹ́ kí ìwẹ̀ jánábà ah, ẹ̀kan láàrin nípa ẹ̀ẹ̀kan láàrin ní tòtí máa ní kéèyàn ọwọ́ ẹ̀ kó tún wẹ orí rẹ̀ sẹ̀mọ̀ kọ́ ọ́sẹ́ pẹ́rẹ́ nítorí pé ìgbà tí jàǹdà bàbá mu ẹ̀ lọ́mọ àwẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìgbà tí ọba fẹ́ sàlù àlá gbogbo ìgbà ló fòmí parí rẹ̀ tó wọ́n sọ pé lẹ́yìn ìjẹba lẹ́yìn náà wọ́n ní kí lẹ́ẹ̀dì sọ pé àti forí tí a fọ́ ni àbá fòmí pa wọ́n lá fòmí pa wọ́n ní wàlúmẹ́tò yẹ fomi pa ó túmọ̀ sí pé ìdẹ̀kùn ni nítorí pé fomi pa ó túmọ̀ sí pé àfẹ́ kó rinrin gidi yàtọ̀ sí fomi fọ́ à ń fẹ́ kó rin àbá àfẹ́ kó rin à ń fẹ́ kó rin torí ẹ wọn sọ pé takfif lọ́wọ́ àmbẹ̀ ìjọba ẹ̀sẹ̀ lórí takfif kò yẹ kó ẹ̀sẹ̀ lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta torí wọn ò fẹ́ kó rìn wọn ni lọ́fà ló fi jẹ́ pé ẹ̀ka ti fomi parí ló ti jó àtọ́wọ́n fún un lọ èèyàn wá fẹ́ fomi parí ọfọ orí ni nínú àlọ àlà ó fomi fọ orí sátọkọ lálọ àlà àbí ọlálọ àlà ọlálọ àlà mọnà torí pé alùgbòsùlù mọtìfọn wà dé yàdà torí pé fífọ fífomi pani plus wàlákin á fi á àlàsèjù ni ọ ẹni òfomi parí wọn sì ń fọ orí àti ṣe ló mú mi ṣe bẹ́ẹ̀ má ti ṣe rú ẹ mà wọn màmá ni á. Ah, sọ̀ra ọgbà ìbáwí torí pé bòlúwù ń bẹ̀rẹ̀ ọ̀ ń ta ẹnu àlànà tọ́ ìyẹ́ tó bá yé wa bẹ́ẹ̀ á rí pé fífún mi parí lẹ́sẹ̀ ìdẹ̀kùn ni wọ́n fẹ́ fún wa ń bẹ̀rẹ̀ wọ́n fi ní ká fomi pa tó bá jẹ́ pé ètò le ni wọ́n ní ká fọ̀ ìgbà tó sì jẹ́ pé wọ́n ní ká fomi pa ni lẹ́sẹ̀ ẹ̀ka náà ti tó torí àwọ̀ ọ̀ma nǹkan mí tíṣẹ̀rí àní fomi pa tí wọ́n á ní ẹ̀fomi pa ju ẹ̀ka lọ ẹ̀dàpọ̀ ẹ̀rọ wò kí lẹ́ mọ̀ nínú ṣẹ̀ríà sẹ́ni kẹ́ ẹ̀fomi pa àmọ́ ẹ̀fomi pa lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta ẹ̀rọnu rẹ̀ ọ̀nà ẹ̀rọnu kí láti máa fomi pa kọfẹ́ni kọfáni wàlùjọ wùràbẹ́ni ìgbọ̀nsẹ̀ aláwọ̀ àbí bọ́sẹ̀ olówó ẹ̀mí lọ́wọ́ ní kẹ́kọ̀ọ́ mi pa kò síbi dábì sọ nọ́mbà ẹ̀kan náà ni. ọ̀dà nǹkan mi wọ́n tún ní ká fomi pa náà láwọn àmì ànábì fomi pa láwọn àmì lẹ́ẹ̀mẹ́lò wọn sọ yìí gbà kí tún wọ́n ní ká fomi pa torí wọn sọ pé gbogbo mọ́sùlùmọ́ náà wà á lè tàfé wọ́n mọ́ sórí títí dẹ̀kun fún yàrá. torí di eléyìí báyìí ẹ̀ẹ̀kan láwọn afọmi parí wa nítorí hadith Ali ibn Abi Talib radiyallahu anhu. lọ́dọ̀ Imam Shafi'i rahimahullah tó pé lọ́dọ̀ dandan ní pa gbogbo orí tẹ́lẹ̀ náà àti bá ti pa kan gan tó pé lọ́dọ̀ náà ni ìgbà tó sàn ìwé lẹ́lẹ́ta. àmọ́ wọn tó fomi pa gbogbo orí àwọn kó bá ti pa lákòókò ó tún fomi míì ó tún fi pa ó tún fomi ó tún fi tàn. tó ń torí ẹ̀ ló ti jẹ́ kí ẹ̀ẹ̀kan láàmú fomi parí wọ́n wọ̀ sọ́hìn insha Allah. torí di eléyìí tó a bá rẹ nìkan tí ń fomi parí lẹ́ẹ̀mẹ́ta àti nàṣíà fún tọba gbọ́ alhamdulilah tí o bá ti tún gbọ́ alhamdulilah nítorí pé èyí tó náà ń ṣe yẹn àwọn kan wí tó tilẹ̀ jẹ́ pé kìí ṣe tí wọ́n wí lọ́dà jù ṣùgbọ́n orí ẹni fẹ̀yìn ṣùgbọ́n ìtọ́jà jù ní kọjá pé ẹ̀mí ló la kó mi parí ẹ̀ẹ̀kan. lẹ́yìn rẹ̀ ni wọ́n mú àdìsí mi wá fún wa o láti ọ̀rọ̀ abdullahi ibn zayd ibn aasim radiyallahu anhuma bí sifatul wudu wọn gba àdéhùn mi wá fún wa láti ọ̀rọ̀ sàbí àgbàlú nípa àlàyé bí àlùwàlá ànábì sallallahu alaihi wasallam tó ṣe ó dé èèyàn mélòó ní tó gba àlàyé àlùwàlá wa mẹ́ta ìrẹ́ wọn sọ fún mi pé àti rí nínú àlàyé àwọn àgbàgbé Uthman Ali Abdullahi ibn Zayd radiyallahu anhum tí gbogbo wọn gba àlàyé bánabi ti ṣe ṣàlùwàlá wá tí bánabi máa fomi pọ́n bí ẹ̀ ti máa kó máa jọ nù ẹ ti rí iye àwọn ẹni tó gbà tí fi àlàyé àlùwàlá wá níwọ̀n abẹ́ ìtàn mú wá fún wa ṣùgbọ́n kí wọ́n mọ̀ bàjẹ́ aláṣejù tí wọ́n kàn lábùkù wọ́n sọ pé àtẹ̀rí nínú hadithi Uthman àti Ali àti Abdullahi ibn Zayd tí wọ́n ń bẹnu àwọn ẹni tó gba àdéhìí àlàyé àlùwàlá ànábì wá torí kọ́ mọ́bà pa àwọn nìkan nítorí kọ́ àwọn míín náà tún gbà wá. so nítorí délé Abdullahi ibn Zayd ibn Asim radiyallahu anhuma onágbà wá ó gbà àlàyé wá nípa àlàyé àlùwàlá ànábì Muhammad sallallahu alaihi wasallam. أني ومسح رسول الله صلى الله عليه وسلم برأسه فأقبل بيديه وأدبر متفق عليه وفي لفظ لهما بدأ بمقدم رأسه حتى ذهب بهما إلى قفاء ثم ردهما إلى المكان الذي بدأ منه إبا وري هو لجد عبد الله ابن زيد ابن عاصم الأنصاري المازني رضي الله عنهما أرى مدينة سابقا نعم أبدا قل بعد في وقوع ولا النبي محمد صلى الله عليه وسلم إذا تصلى يا ولا تصلى يا ولا تريد تلومي أصو ألومي أصو تلومي قبل ألومي أنا wọn tún wọ́n ń sàlàyé fún agbébù lànàbì ṣe fomi parí ga ó ní wàá masaha rasulullahi sallallahu alaihi wasallam bi ra'sihi òjíṣẹ́ ọlọ́run kí àti ọlọ́run bá fún ọba fomi pa orí ẹ̀ fa ọkọ̀ aqbala bi yìí wa adbara fa ọkọ̀ aqbala bi yìí wa adbara wọ́n ní ànábì fi omi pa orí wọn fa ọkọ̀ aqbala.

àkùbálà nù ó fi pa wá síwájú wà àdàbàrà ó sì ti ṣe kíni ó fi pa lọ sẹ́yìn tó eléyìí àlàyé bá nàbí ti máa fomi parí ọ̀kan rẹ̀ tó ẹ ti wọn ló wá nu gbólómì tí Bukhari àti Muslim tún gbà wá òun wá ní nínú lùwáyà mi yẹn Bukhari àti Muslim tún gbà wá wọn ní bàdà ìgbà tí anabi fẹ́ fomi parí bàdé abimọ ọdẹmírọ fẹ wọn bẹ̀rẹ̀ láti ibi iwájú orí wọn. wọn bẹ̀rẹ̀ láti ibi iwájú orí wọn àti bẹ̀rẹ̀ anabi sallallahu alaihi wasallam ni wọn ti ń parí bọ̀. hatta dhahaba bihima ila qafa wọn ń pa lọ wọn ń pa lọ wọn ń pa lọ wọn ń pa lọ títí wọn fi gbadé papọ̀ wọn. ثم ردهما إلى المكان الذي بدأ منه lẹ́yìn rẹ̀ lànàbì sallallahu alaihi wasallam wá dá ọwọ́ yẹn padà wá síbi tí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ìfomi parí. ṣé wa ṣàwọn pẹ̀lú táwọn máa ń ṣe ojoojúmọ́ nù. tó wọ́n pa orí wọn bẹ̀rẹ̀ láti iwájú orí wọ́n fi gbé dé ìpàkọ́ wọ́n tún dá padà láti ìpàkọ́ wọ́n fi dá padà sí iwájú orí rìwáyà alákọ̀ọ́kọ́ ó sì sọ yìí pé ànábì sallallahu alayhi wa alihi wa sallam wọ́n fomi pa orí wọn fa aqbala bi yadayhi wọ́n gbọ́wọ́ wọn bọ̀ látẹ̀yìn ni mọ̀ wá síwájú wa adbara wọ́n sì tún gbé láti wájú ọ̀dẹ̀yìn ẹ ti mọ́ gbàgbé o kò sáti ṣe nù ọ̀kan nínú méjèèjì dábàá pé ọ̀kan àti ṣe ní èkejì ló ṣe déédéé ìwọ ló ṣe déédéé ìwọ làti ṣe gbogbo méjèèjì ló ṣe déédéé ẹ ọ̀ mọ̀ yìí sẹ́nu Bukhari àti Muslim ni wọ́n ti wà ní. sẹ́lẹ̀ yìí àkọ́kọ́ sàábì tó gba àdéhùn yẹn wá ọ̀nà Abdullah ibn Zayd ibn Asim ará Medina láti inú àwọn Mazin ẹ̀yà àwọn ọmọ ọmọ Mazin ọmọ An-Najjar ó kópa nínú ogun Uhud. òun náà sì lẹni tó pa Musailima al-Kazzab síbẹ̀ máa Musailima òpùrọ̀ tó pera rẹ̀ lánàbí síwájú kánàbí sallallahu alaihi tó kí ti pera lánàbí eléyìí ti jọ kan nù kókó wa Muhammad sallallahu alaihi wọn yẹn ju náà. atohun àti wàṣí ìní wọn dìjọ pa ma al-Kadhdhab sẹ́mi wàṣí wàṣí radiyallahu anhu òun ló pa Hamza ọmọ ya baba anabi Muhammad sallallahu alayhi wa sallam wàṣí bẹ́ẹ̀ kẹfẹ́ rí njọ́ ni níjọ́ olóṣèkú pa Hamza. bó ti ṣe wá ṣe gudugudu méje láti gbé ògo ìṣe kèfèrí yọ̀ǹgbà tó wà ń kèfèrí bẹ́ẹ̀ ló wá ṣe ojúṣe rẹ̀ tó yẹ láti gbogbo ẹ̀sìn Islam gbàǹgbà tó di mùsùlùmí. àwa ti mà ìgbà àti Islam yẹ tí bùnmá kọ́bìlà Islam á máa pẹ̀sẹ̀ tí yẹn ti sẹ̀ síwájú rẹ̀ rẹ̀. ìlọ́fà ló fi jẹ́ pé tó ń ti bí ń tó ṣe láyé ìgbà tó jẹ́ kèfèrí ti ṣe burú jáì tó láti tó sọ pé radiyallahu anhu nítorí kó ti di mùsùlùmí wọ́n kọ́ lọ́lọ́run bẹ́ẹ̀ pé kò sí fáìlì rẹ̀ wò wípé séèyàn rí wa nù èèyàn rí ni màá sábẹ́ ànábì sọlọ lọ àrè alaihi wasallam. torí di eléyìí àwọn sàdúrà àwọn sábẹ́ walladhina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman wa la taj'al fi qulubina ghillan lilladhina amanu rabbana innaka ra'ufur قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم أقول كان علماني تري وحشي قال الله في سايا كان لكن هو كي آه سون في لما سون سيكو حمزة wọn aràn yẹn sá nàbí pé wọn bó ń ba nàbí wọn mọ bó lọ́wọ́ forí lọ́wọ́ forí قل يا عبادي الذين أسرفوا على أنفسهم sọ fún wọn pé ẹ̀yin ẹrú mi ẹ̀yin tó ṣe pé ẹ ti gun kiri kọjá ewé nípa ẹ̀tọ́ ẹ̀mí ara yẹn ti sáré fún dá ẹ ti ṣàgbére la taqnatu min rahmatillah ẹ má ti sọ ìrètí nù nípa àkẹ́ ọlọ́run inna Allaha yaghfiru dhunuba jami'a ọlọ́run a máa ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ fẹ́ni tó bá tọrọ àforíjì innahu huwal ghafurur rahim torí pé òun ọlọ́run dájúdájú olùlọ́ba aláforíjì tí tún kẹ́ni tó bá foríjì nìta ọlọ́run dákun kẹwàá kó foríjì wa. tọ́ sàábẹ̀ yìí àti wàṣẹ ni wọ́n jọ pa musa ilé màtí kẹ̀dá. abdullahi yìí náà òun náà òun náà jẹ́ ẹni tí wọ́n pa sójú ogun ní yawm al ní ọdún kẹtàléní ọgọ́ta. abdullahi ibn zayd ibn aasim ó yàtọ̀ sí abdullahi ibn zayd ibn abdi rabbi èyí tó gba àdéhìí ìran pípé wá fún wa ká má gbé wọn síra wọn abdullahi ibn zayd tába ń sọ nípa ìran pípé ẹni tó lálàá tó lọ́n fi ìran pípé hàn tó wá sọ fáànàbí sallallahu alaihi wasallam sànàbí gbà wọlé ibi tí wọ́n ti ní kébìlá ló pè tí wọ́n máa ń sábọ̀ pé wàláhì irú tí wọ́n wí èmi náà rí lójú oorun yẹn abdullahi bin zayd ti síwájú rẹ kó ló ti wá síwájú rẹ tó ní abdullahi bin zayd ibn abdi rabbi tó ṣùgbọ́n eléyìí abdullahi ibn zayd ibn asim ẹnìkan ní orí òun ò lè ha ẹ sáà pé abdullahi abdullahi abdullahi pọ̀ wá abdullahi pọ̀ nínú àwọn sàbẹ̀ anabi sallallahu alaihi wasallam. إما عبد الله بن عباس عبد الله بن عمر عبد الله بن مسعود هتقول يلا كاني م? عبد الله بن عمرو بن العاص أو أن ممكن العبادلة الأربعة العبادلة الأربعة عبد الله مرن ينور رعدي هو عبد الله بن عباس abdullahi ibn umar abdullahi ibn mas'ud abdullahi ibn amr ibn al-aas radiyallahu anhu. àmọ́ gbogbo pátá tó máa sọ pé àná abdullahi tó ọ̀dà kọ bàbá wọn ẹni tó ń gbà lérò ní abdullahi ibn mas'ud. àbí tó máa sọ pé ibn ummi abd ibn ummi abd abdullahi ibn mas'ud radiyallahu anhu tọ́kọ̀ atukasọ́kọ́ abdullahi torí torí ọmọ bá dáràn tó sì ló kọ́ tiẹ̀ kálukú pẹ̀lú kọ bàbá rẹ̀ kálíbà àdámà eléyìí abdullahi ibn zayd ibn asim ṣùgbọ́n èyí tó wà nínú ọ̀run pípé ó ní abdullahi ibn zayd ibn abdi rabbi tí wọ́n bá bí ọ léèrè má sí mú tani sàábì yẹn náà rí tọ́lá làárí bá a ti ṣe é pèrún tánàbí fọwọ́ ti tó di súnà ó ní tani ibn abdi rabbi tọ́mí yìí àlàyé àlùhàlà wípé báyìí láà parí oní abdullah ibn zayd ibn aasim radiyallahu anhuma torí bàbá rẹ̀ náà mùsùlùmí ni òun náà mùsùlùmí ni tọ́ sàbẹ̀ yìí ọlọ́run bá pè ọnu sí gbogbo àwọn sàbẹ̀ ànábì muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó sàlàyé fún wa báwo làǹdàbì ṣe ń fomi parí ó túmọ̀ sí pé àwọn sàbẹ̀ ìmọ̀ wọn wẹ́ púpọ̀ àwọn kì í ti ẹni tí máa kọ́mọ̀ ní wà ń darúkú ọ̀pọ̀lọpọ̀ nínú tiwa lónìí wà ń darúkú mà láà máa kọ́ àní gbọ́ àlàyé bí wọ́n ti ṣe ń ṣe fún wa fínífíní kí mànyí ó lè bá yé wa yékéyéké a kàn máa fojú wo lọ́ọ̀kan ni pé maybe maybe tí wọ́n sọ ni maybe ah, maybe ó sì lè jẹ́ maybe no torí délé ni ó ti jẹ́ pé ìmọ̀ rẹ ṣẹ́pù wọ́n ti sọ pé wàṣọ́kù laysa sabilan ila al-ilm iyèméjì èbí mà gbogbo ẹjọ́ bá ti jọ iyèméjì kíláàpù laysa bi alim wa laysa bi jahil nítorí tajwizu amrayni la maziyyata li ahadihima ala al-akhar huwa ash ó ṣeéṣe ó sì ṣeéṣe ah, èwo ni eighty percentage rẹ pọ̀ jù fifty by fifty fifty by fifty tólùmọ̀ ni àbíkè tólùmọ̀. ليس بألمة هل هو جاهل ليس بجاهل لا عالم ولا جاهل آه، وهو أقرب لأن يكون جاهلا لأنه لا يدخل في صف العلماء فلا يبقى إلا أن يتصف بأنه جاهل سنتزق جفوك إلى لا يمقل wàhálẹ́ yìí èèyàn ò jẹ́ni tí ó fi ọpọlọ rẹ̀ tó fi tó fi balẹ̀ ní jẹ́ pé òkè lókè ni ọkàn máa wò wọ́n bá sọ̀rọ̀ nítòsí irú ọkàn láìsẹ̀ ẹ mọ̀ pé tójú bá ti lọ jìnnà ọkàn tẹ̀lé àbí òní tẹ̀lé tẹ̀lé tó rẹ̀ ló ti dé pé àwọn tó fẹ́ kẹ́kọ̀ọ́ láìsẹ̀ tí wọ́n bá lè límìtì ara wọn síbi tí wọ́n ti ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ yẹn tí wọ́n sì ń fọkàn á tẹ̀lé tí ò jẹ́ pé wọ́n kàn jókòó pẹ̀lú ara lásán ọkàn ti lọ bòmíì so irú wọn àwọn ní máa rí ìmọ̀ tí yóò yé wọn dáadáa nítorí pé tọkàntọkàn ni wọ́n fi ń tẹ̀lé tó ẹ wo títà abẹ́ yìí ṣàkíyèsí ń bì ó ní báwo làná bìí ṣe máa ń fò mí parí sọlá àdìsílẹ̀ ó sàǹfààní àbí ó sàǹfààní àǹfààní pọ̀ mẹ́ báwo ló ṣe fò mí parí ṣé wàá gbé láti wájú lọ sẹ́yìn ni wàá tún á da padà wá síwájú àbí wàá gbé láti pàkọ́ wá síwájú wàá tún á da padà sí pàkọ́ àdéhìí ló fi hàn wá àti rìwáyà alákọ̀ọ́kọ́ àti rìwáyà ẹlẹ́ẹ̀kejì ẹ̀ dì í mú o tí rìwáyà bá ti pé méjì àdéhìí kan náà ni ọ̀rọ̀ oríṣi méjì lọ́wọ́ anú rẹ̀ ó ti dà àdéhìí mélòó àdéhìí méjì. sàǹkìtà alákọ̀ọ́kọ́ wọ́n sọ pé láti pàkọ́ wọ́n ti gbé wá wájú wọ́n tún dá padà lọ sí pàkọ́ ẹlẹ́ẹ̀kejì sọ pé láti wájú wọ́n ti gbé lọ sí pàkọ́ láti pàkọ́ wọ́n tún dá padà wá sí iwájú àdéhìí mélòó nù àdéhìí méjì nínú àǹfààní tó wà ń bẹ̀ kò ní ẹni pé kò burú ká parí láti wájú lọ sí papọ̀ ká tún dá padà wá síwájú kò sì burú ká parí láti papọ̀ wá síwájú ká tún dá padà sí papọ̀ kò burú ká ṣe méjèèjì bẹ́ẹ̀. walakin àwọn olùmọ̀wá sọ pé èyí súnà níbi sọ wọ́n àti súnà fi hàn án tó pọ̀ tó kọ́ àwọn àdìsí mi náà tún àwọn àdìsí mi tún àwọn àdìsí mi tún wá èyí tó pọ̀ jù nínú àwọn àdìsí àwọn míì òun náà ni tó wá nínú gbólóhùn ẹlẹ́ẹ̀kejì yẹn igi láti wájú wọn máa pa lọ sí papọ̀ wọn tún wá pa láti papọ̀ wá sí iwájú eléyìí lọ wọ́pọ̀ jù nítorí di eléyìí à ń sọ pé ta lákọ̀ọ́kọ́ wárẹ́dẹ́ wà wá kọ́ra libayani aljawaz wa yakfi li tahqiqi dhalika almarra ta lákọ̀ọ́kọ́ yẹn wọ́n ti àlàyé bẹ́ẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ anábìsọ̀rọ̀ àti sọ́lá ti bẹ́ẹ̀ torí kí bá fi hàn ákọ́ tọ́ka tó ọtọ́ pé ká máa parí bọ̀ láti ìpàkọ́ bọ̀ àtiwájú látúndà padà wá sí ìpàkọ́ a sì ti mọ̀ pé tá a bá fẹ́ fi hàn pé nǹkan kan tọ́ kó tó kó tó pé ká sílẹ̀ kan láti fi hàn pé nǹkan yẹn náà tọ́ ìrẹ́ ló ti jẹ́ pé náà àdéhùn sábẹ́ yìí nìkan láti rí irú àlàyé báyìí ipe wọn pa láti pàkọ́ wá sí iwájú wọn tún dá padà wá sí ìpàkọ́ eléyìí sàlàyé pé bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ògùrú àbí ògùrú ògùrú ṣùgbọ́n ìtọ́pọ̀ jù ni kí a máa pa láti wájú lọ sí pàkọ́ ká tún dá padà wá sí iwájú wọ́n ni wọ́n pa láti wájú lọ sí pàkọ́ wọ́n pa láti pàkọ́ wá síwájú wọ́n pa láti pàkọ́ lọ síwájú wọ́n wá pa láti wájú lọ sí pàkọ́ kí lẹ ṣàkíyèsí mẹ́rin ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ń parí sí gbogbo ìjọba ti nu méjèèjì ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ náà ni wọ́n parí sí tó bá jẹ́ pé àtiwájú ló ti pa ń bọ̀ bá dá padà ń bọ̀ lọ́ parí sí iwájú náà ni tó bá pàtì pàkọ́ ló ti bẹ̀rẹ̀ ńgbọ̀ bá da padà ń bọ̀ lọ́parí ẹ̀ sí ìpàkọ́ náà ni wọ́n wá pa láti wájú lọ sí pàkọ́ wọ́n pa láti pàkọ́ wá ni wọ́n máa ń parí ní abẹ́ rẹ̀ náà sẹ̀wọ̀n àdìsí àrí lọ́dún yóò wá wá wọn lánàá fi parí lẹ́ẹ̀kan àdìsí Abdullahi bin bin àwọn láti wájú lọ sí pa wọ́n tún pa láti pàkọ́ lọ síwájú ìwáyà mi ó ní láti pàkọ́ lọ síwájú láti wájú lọ sí ìpàkọ́ ẹ̀mí lónìí sẹ́ẹ̀kan ni àbẹ́ mi nàá sẹ́ẹ̀kan ni àbẹ́ mi ẹ̀ẹ̀kan ni àmọ́ Yorùbá tá a sọ ẹ̀ẹ̀mejì ni ẹ̀ẹ̀kan ni wọ́n fomi pa ṣùgbọ́n yorùbá tá a sọ ẹ̀ méjì ni àtìdé ńbẹ́ńbẹ́ torí ẹ̀ bó ṣe ká sọ ni pé ànábì sallallahu alaihi wasallam wọ́n fomi pa orí nígbà kan láti pàkọ́ wá síwájú wọ́n wá tún da ọwọ́ yẹn padà sí pàkọ́ ìgbà kan wọ́n pa láti wájú lọ sí pàkọ́ wọ́n tún da padà sí dídá padà sí fífọwọ́ pa ni àbí píparí ètò àti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tó túmọ̀ sí kórìí méjì làwọn ni sẹ́mi ọ̀gbìngbà tẹ̀sí bẹ́ẹ̀ gbogbo orí náà lẹ́tí pa ẹ̀ náà fa nítorí bẹ́ẹ̀ nítorí ló tún kù sẹ́yìn kankan tún kù kí ló dé tẹ́ tún dá padà á pè bẹ́ẹ̀ ló ṣe wá ní sunna eléyìí náà láti pè lẹ́ẹ̀kan ẹ̀ẹ́mẹ́jì ní lọ́dọ̀ tèmi pé à kìí ṣerú ọpọlọ rẹ là fi ń dájú ṣeré àmúwa tó yé wa ṣe eléyìí là ń pè ní torí eléyìí ti sáyò láàrin Safa àti Marwa tó yé yín kìí ti sáyò láàrin Safa àti Marwa eléyìí fífò mi parí ni sẹfẹ Safa àti Marwa ní ìtìtò bá lọ láti Safa tọ̀nà sí Marwa àìpé pààrà kan tọba tún padà ìpààrà kejì tọba tún lọ ẹ̀kẹta àní ní tó and pro one àà lílọ làkọ́kọ́ pípadà lẹ́ẹ̀kejì so ṣùgbọ́n torí lílọ àti bíbọ̀ ní kíni ẹ̀yọ̀ kan àwọn àtọ̀pẹ́ nù ẹ tọ̀fà márùwà báyìí à ah, orí rẹ̀ ṣe tọ̀fà márùwà tó yẹ so èyí tá a gbà lérò pẹ̀lú bíbọ̀ mi parí òun náà ní kíni òun náà ní lílọ àti bíbọ̀ ọ̀dà sídàjọ́ kan náà wà ní sídàjọ́ kan náà wà ní sẹ́mi pé ìjọba wù wá ká pè é súnà ló jẹ́ pé ẹ̀yọ̀kan ni o mo rò pé yé wa súnà ló jẹ́ ká pé léwu lẹ́yọ̀kan so àmọ́ nìsín ẹjọ́ ìgbà tó gbé ọwọ́ láti ìbẹ̀rẹ̀ orí rẹ tó gbé lọ sí pàpọ̀ tó tún á dà padà iṣẹ́ méjì àbí sẹ́kà iṣẹ́ méjì torí àwọn sọ pé tálá kọ̀kọ́ yẹn ọ̀ràn yẹn torí pọ́lọ́ wọn bá sọ pé kí ni wàmùtáhù bẹ́rù ó sì kọ̀ ẹfomi pa gbogbo orí yín ah, wọkọtà hakọkọ dáàlì kẹ bẹlmẹsìl awùwà fífomi pa àdàkọkọ yun o ti má sí Ọlọ́run ọba tẹ nítorí tó bá gbogbo orí náà ni kàmá o ti parí tó o bá yọwọ́ rẹ bá àlùwalá rẹ ṣe tó ṣùgbọ́n lọ gbọ́dọ̀ dá padà ọ gbọ́dọ̀ dá ọwọ́ ọ gbọ́dọ̀ dá ọwọ́ lẹ̀ kó tó di kó ọ dá padà síbi tó ti bẹ̀rẹ̀ torí bẹ́ẹ̀ là nàbì sallallahu alaihi wasallam ṣèṣe eléyìí là ń pè lẹ́ẹ̀kan nínú fífomi parí dídá padà yẹn wọn á sọ pé òun sunna ni torí bẹ́ẹ̀ là nàbì sallallahu alaihi wasallam ṣèṣe wà á ilá tẹ̀ ẹ̀ bá sàlù àlá tó bá ṣe báyìí lásán tó gbé láti ìbẹ̀rẹ̀ orí tó gbé lọ sí pàpọ̀ àpò ti parí tí ó dá padà àlù àlá ọlá làáfíà الصحة لا تتنافى مع الكمال الصحة لا تتنافى مع الكمال ìyẹn ni kí taba nìkan lálàáfíà kì í ṣe dandan ká kó pé nítorí ṣe lálàáfíà àmọ́ kò pé so eléyìí túmọ̀ sí wípé ìgbà tí azọpọ̀pọ̀ mi parí àlọ́ àtàbọ̀lọ̀ ẹ̀yọ̀ kan ṣùgbọ́n àbọ̀ yẹn súnà ni àlọ́ ńkọ́ ọ̀ràn yẹn ni wọn á sọ pé àlọ lásán ló ṣe kó o sàbọ sóṣèṣe nínú píparí àbọ lásán ló ṣe kó o sàlọ sóṣèṣe èwo alábọ èwo là lọ tẹ̀gbájì ti ti fi hàn án ní ìsìn pé èyí tó ọba kọ́kọ́ ṣe náà là lọ kọ̀ọ̀bá àjẹ kò ṣeé ṣiṣẹ́ tó ọba gbé láti wájú orí rẹ lọ pàkọ́ àlọ́ ni bọ́ ọba sì jẹ́ pé ìjúwọ́ ṣe àti pàkọ́ wá síwájú náà ni àlọ́ náà ni lórí tó ajábọ̀ torí hadith abdullahi ibn zayd ibn Asim àkọ́kọ́ tó kọ́kọ́ tó ń ní ọmọ ẹ̀jẹ̀ kí ni ọ̀ràn yẹn tuntun bá ti ṣe léyìn tó o ṣe kejì sálọ aláàrẹ bàjẹ́ ọ̀bàjẹ́ amúṣera rẹ torí ládàá rẹ ò ní pé eléyìí àfihàn wáyé pé islam fẹ́ẹ́ rí yẹn ìrọ̀rùn ni àwọn kankan bẹ tó wà nù súnà pa nàbì sallallahu alaihi wasallam ṣe wọn ṣe láti fi hàn wá pé ti ṣe rẹ òbúrò ṣùṣùgbọ́n ìtọ́ wọ́pọ̀ jù ó ní pé bọ́yé ètò ètí ò rí bá wọn. àǹfààní wa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún wa pé nítorí wàá rẹni tí ń ṣe bẹ́ẹ̀ má bẹ́ẹ̀ wulẹ̀ má yọ àdá. ìtàkùn súnà súnà báyẹn òkè súnà ò ní ọ̀sọ́ bẹ́ẹ̀. ìlàṣẹ ìtòpọ̀jù nínú súnà lélẹ̀ ìbọ̀tẹ́ eléyìí tèmi náà ti ń kọ́ súnà ni wà ìlà mẹ́rin wá pé bídẹ́ àná kò sì ní rí títí tádi ẹ̀rí ìwé yín tó màtá nàbí sọlá sọlá sílé tó sílé yìí àwọn olùmọ̀ wa ń sọ yìí pé eléyìí fi ń hàn bí ìsìlámù ti ṣe rọrùn tó ni tó tí wọn náà bá sílé yìí ńgbà kan kò sí tó burú mbẹ kò sí nídìí kọ́ ọ̀sẹ̀ máa wá ẹ́síkúùsì pé mo tàṣìṣe tàṣìṣe báwo kò tàṣìṣe sílé yẹn a fi hàn ẹ́ wípé ẹ̀ tí wọn náà bá fẹ́ ṣe síra lọ́gbà tí wọn bá fẹ́ kọ sífọ̀tì wòbó ìnàbí sallallahu alaihi wasallam àlàyé bá nàbí títí máa ń sálọ àlà fún àdìsí tó kojọ náà ọkàn rọra ọrọra kó o jí kó jáde nínú irú gbòlógbòlò mìíràn fa bó bá jí kó jáde wọn máa ṣe kọ́mẹ́ntìrì máa ṣe kọ́mẹ́ntìrì ẹ ẹ tó bá gbé ńgbà mí báyìí tó àdìsí yẹn fi hàn wá tó burú. sòṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ jẹ́ kójú kan ló fi ń ríran kó wá jẹ́ pé àwọn kan ló wí òwe àwọn kan ó tún sọ kó tún wá náà àdìsí ni pé máa ń ṣe báyìí lópin ìgbà tó bá rí fáwọn olùmọ̀sọ yìí pé àdìsí kan pàkan rẹ òfin ọ̀kan gbé kami tí ọba ti rí kí wọ́n sọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ lọ́sàlàyé fáwọn èèyàn fún olè bá rí gẹ́gẹ́ bá ti rí pé Hafiz ibn Hajar rẹ̀ ṣe torí pé àmánà gbọ́dọ̀ wà nù ọgbọ́dọ̀ jẹ́ni tó ṣe kìí kẹsì pé tó bá wù ọ lọ́mọ sọ fáwọn èèyàn o sì mọ̀ pé nǹkan mí náà tún bẹ tó náà fẹsẹ̀ rìn rò ní sọ fáwọn èèyàn wọ́n ti à ń bá wọn nùdí ẹ̀sìn ọlọ́run kò sì fẹ́ kẹ́ jàǹbá ara yín nìdí ẹ̀sìn fẹ́ kẹ́ jàǹbá ara yín gbáǹdì káràkátà kátó pẹ́ sí. yà bẹ̀ yẹn pé àwọn sábẹ́ yẹn radiyallahu anhum. òun ló rélé yìí òun ló tún tẹ bá mọ lódodo ẹ sọ fún àwọn èèyàn ẹ kàn ẹ má kàn jẹ́ ọjọ́ pé tí ó dùn mọ́ àwọn èèyàn lẹ́ẹ̀ máa sọ fún wọn tí ètò ọkàn mọ́ wọn bá ti dé ẹ mọ̀ ẹ tọ ẹjọ́ òdìjọ́ mi ẹjọ́ òdìjọ́ mi ìjọ́ wò títí ìjọ́ wò. so eléyìí yóò fi hàn wá pé ó pàtàkì pé ká mọ̀ nípa sunnah nabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam eléyìí ni wọ́n ti ń pè ní fiqhul hadith ọ̀nà wọn pè fiqhul hadith torí pé tá a bá ẹ̀bá katira fíkù nìkan àwọn nǹkan mi dá máa ríran rí nìkan àlè ríran rí tó wá katira fíkù nìkan la bá ń kà especially tó bá jẹ́ pé fíkù mádàbù kan pàtàkì jùlọ tó bá ti kẹ́ni ti fún kọ́wọ́ ríran wọn ò máa dún kányún lọ. Ah, ṣé báwo ti kàǹkà ni wọ́n máa túmọ̀ àmọ́ tó bá kó ríran ó ti sọ pé ilé ìdọ́wà omi ìtún tako ètò ti tako lọ́dọ́gba ń bì o àti wọn tí wọ́n wí bì lọ́dọ́gba o àbí òye wa a gbọ́dọ̀ jẹ́ pé a wá màdé bẹ́ẹ̀ torí tẹ̀ bá wá màdé bẹ́ẹ̀ ojú ò ti dúdú jù èèyàn gbọ́dọ̀ nímà tí ó di kí èèyàn mọ̀ tún yàtọ̀ sósì tí ó di kí èèyàn máa mi tó dọ́gba yàtọ̀ sí ètò ọ̀dọ́gba ṣùgbọ́n ẹni tí bá ń gbọ́ tí yẹn bá ń gbọ́ nǹkan kí yẹn ó tó sọ fún yẹn pé mo gbọ́ nǹkan báyìí o tún lọ tún gbọ́ nu kíṣẹ̀ ètò fi ìta gbọ́ tán ní ìsìn wọn torí pé ń gbà mí ìta gbọ́ tán ẹlòmíì ti tó gbé lọ ẹlòmíì ti sùn lọ gbàtọ́ kàtà títí ọ̀rọ̀ tó gbọ́ yọba kí wọ́n sọ báyìí bí ẹnìkan tó lọ sọ pé sọ pé kò burú kéèyàn kírun láì fi fatia níbo òní ní mọ́sálásí ọjà gbóúnjọ làrúbá tó kọjá ó tún ti gbé dé lu wọn aráàlú wọn ni wọn ń fóònù wípé ń gbọ́ wọn ní ẹni àlejò ah wíwẹ̀ asọ́gbà àwọn kan wà tó ṣe wípé àwọn wọn ṣàtìṣe táwíìlẹ̀ látara táwíìlẹ̀ amákojú àbọ̀ hànífà wà kọ́lọ̀ wọn bá sọ wípé fọ́kọ̀rọ̀ wò má tẹ̀ ẹ́ sọ̀rọ̀ mí náà kúrò á àbọ̀ hànífà ti sọ pé based on that. gbogbo tí ìwà ti ké nù kò yẹ ti dandan kó kapatia káàkiri ìjọba rọ̀ wá lọ́rùn náà kúránì ní fọ́ọ̀mù ṣùgbọ́n kíké pátíà wájibì àti sọ pé wájibì lọ́dọ̀ àwọn àníkà ọ̀lẹ́jú fáwọn lọ torí ẹ̀ làwọn ti sọ pé tọba kírun tọba kí tọrọ tí èsì pátíà irun rẹ sọ pé tọ irú àníkà wọ́n sọ pé waziyadatu ala nassi naskhun wọ́n sì sọ pé nù sẹ́ríà khabarun wahid kò lágbára láti láti láti jẹ́ kó pa òfin ntó wà náà alukurani rẹ̀ làwọn ti sọ yìí pé àwọn onípàdé tìyẹn ti sẹ́ lọ́nà tí ó fi mọ àwọn ọmọ fàáyà ti sẹ́ àwọn yòókù ti sọ pé yẹ áyà yun gan pọ̀tàpọ̀ àdéhùn tó ní agbọ́dọ̀ kí fásíà torí má tẹ̀yẹ sára nínú Kùránì àǹtọ́nà gbọ̀ngàn ní bàjẹ́ tàbí kí ló tẹ̀yẹ sára jù àbáṣe àyàjẹmá tòkè má tẹ̀yẹ sára nínú Kùránì àǹtọ́nà fàtì àná àti sọ pé dábọ̀ àníbà sọ kò mú tó ṣùgbọ́n bíṣọ̀ ntàwé nǹkan ṣe àní máa bù nta sọnù ẹnìkan wá ní wọn sọ pé àkọ́dà gan alẹ́ kírun láì kí fàtì àtà ń sọ bẹ́ẹ̀ torí kó ti sùn lọ ẹ̀fọ́ tó tají sí.

kama tẹ láti rẹ ní kọ̀kọ̀ àti ní gbangba subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu Number one. Èrè mo gbọ́ program kan lórí rédíò lọ́jọ́ kan báyìí. Lọ́nà àtọ̀wá gbọ́ àtúntò sọ̀rọ̀ yìí ó jẹ́ bí abẹ́ mánéjà báńkì kọ̀ọ̀tà pọ̀ àìmọ̀ ojúnájú tó wá ṣàlàyé pé àwọn pàṣẹ pé wọn ò ríran láyé pé bọ̀ tó bá rí ojú tó bá rí ojú ní ìsìn tó máa ríran ó wá ń ṣàmù tó kò rò pé táyìn bá ti kú tán pé wọ́n lè rìn sáìn àgbẹ̀mẹ̀tì láwọn kókó pé láwọn bá kú tán pé káwọn yọ ojú àwọn kókó wá ṣètàrà fáwọn tó ní ìdè pé tó dẹ̀ transplant fáwọn ẹ̀yà Alhamdulillah sọ̀rọ̀ nípa kéèyàn gbóyàn lójú àbí kó gbóyàn lọ́kàn àbí kó gbóyàn ní kídìní àbí oríkèé míì nínú àwọn oríkèé ara rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ wọ́n bẹ nínú àwọn al-masail al nínú àwọn ohun àyẹ̀wò tó jẹ́ tuntun ìṣẹ̀ríà tó jẹ́ tuntun ètò ti pín nínú àwọn tó kì wá tẹ́lẹ̀ àwọn fuqaha wọ́n ti àlàyé tá a fi lè mà dájọ́ rẹ̀ ṣùgbọ́n bó ti ṣe ń ṣẹlẹ̀ láyé òfin kò ṣẹlẹ̀ ń báyìí. so alhamdulilayi àwọn olùmọ̀láyè sìn àwọn náà wà wádìí rẹ̀ nínú àlàyé tí wọ́n ṣe òní pé kò burú kíyàn búyàn lóríkè rẹ̀ kó ti kàkọ́lẹ̀ kó òun búyàn lóríkè kan nínú àwọn oríkè rẹ̀ lẹ́yìn ìgbà tó ń bá kú àmọ́ wọn gbọ́dọ̀ mú oríkè yẹn àfi tó bá dájú kó ti kú nítorí kó tó di kó kú ẹ̀yin ò lè sọ pípa àárẹ̀ ti ń ṣe yìí ti kú náà ni tẹ bá sọ pé ti kú ni tí ọ̀padà já sí kú tẹ ti yọ gbogbo ojú rẹ̀ ńkọ́. ìyàtọ̀ sì ń bẹ láàrin tí sẹ̀rí àkàkùn kú àti tí àwọn onímẹ́dísìn sọ́kà fún ikú wọ́n gbọ́dọ̀ jẹ́ kó ti kú ní ikú sẹ̀ríà kó tó di kó wọ́n yọ oríkèé rẹ̀ o ikú nínú sẹ̀ríà òun náà ni kí ọpọlọ àti ọkàn kó dúró tí ọpọlọ àti ọkàn tó bá ti dáṣẹ́ dúró á sọ pé yẹn ti kú nínú sẹ̀ríà ṣùgbọ́n ikú ní ọ̀dọ̀ àwọn onímẹ̀sìn òun náà ni kí ọpọlọ ó ti dúró ṣùgbọ́n kọ́kọ́ ọmọ ti dúró ọkàn máa ń mi pókapóka díẹ̀ ní ọ̀nà tó lẹ kọjá àti sọ ṣùgbọ́n kò lágbára débi pé yóò tún gbé ẹ̀jẹ̀ lọ sínú ọpọlọ mọ́ àìkò lágbára tí ó fi gbé ẹ̀jẹ̀ lọ sínú ọpọlọ mọ́ àwọn sọ yìí pé nínú mẹ́dísìn eléyìí ti kú torí ẹ̀ irú wọn máa ń gbé wọn lọ sí intensive care wọ́n mọ̀ wá fi ẹ́ńjìnì fi pọ́ǹpù ẹ̀jẹ̀ láti inú ọkàn rẹ̀ lọ sọpọlọ tí ó fi wá wà ní state of unconsciousness tí ó fún wa ní àǹfààní àti pé bí ìgbà tó ti pé ọkùnrin tún wà láyé ni bọ̀tẹ́ mọ̀ pé ọkàn yẹn ọmọ function fúnra rẹ̀ máa but agbára tí wọ́n fún látàrí ẹ́ńjìnì yẹn pé fi ń rí ẹ̀jẹ̀ gbé lọ sínú ọpọlọ yẹn á mú kí oríkèé tí wọ́n fẹ́ lò wúlò nígbà wọn bá yọ. sòṣùgbọ́n nù sẹ́ríà ntú mú kọjá pé ọkàn sì ntú mí pókapóka díẹ̀ díẹ̀ yun àwọn sọ pé kò tí kú ó dìgbà tọkàn bá dúró nígbà tọkàn bá dúró pátápátá ìgbà náà lásọ̀ kó ti kú ẹ̀ wá mú gbogbo ní ẹ bá fẹ́ mú mi àwọn ò oríkèé alàyè lẹ́mú ìka ni torí ẹ̀ ń tẹnu àwọn olùmọ̀ nípa ṣẹ̀rí àkóso lórí nu pé yẹ gbogbooro kí èèyàn fún yàn nírú oríkèé bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti púpọ̀ ń fi ṣe sàárà torí pé anabi sọlá àti sọlá sọ pé mẹni sọpá àmì kùmà ní ẹnfà àníyànfà àkọ́ọ̀bù pẹ̀lú ẹ̀fà rẹ̀ gbogbo ẹni tó bá lágbára nu láti sọmọ ẹ̀yà rẹ̀ láǹfààní kó ṣe làákín wàá ṣèyàn láǹfààní nígbà tí ò ní fànírà fún wọn torí pé tẹ bá sọ pé yóò kunu tọ́ba dìde ńkọ́ tọ́ba dìde ńkọ́ tó gbẹ̀yìn lẹ́ẹ̀lẹ́ wá sọ́dọ̀ afọ́jú ọ̀tá gan tó ilé yẹn jẹ́ bó ṣe jẹ́ mbẹ́ tó ṣùgbọ́n oríkì tó jẹ́ pé méjì rẹ̀ ń bẹ lára yẹn tó bá yọ kan wọ́n fi dá lójú pé kò ní ní lára láti máa gbé kàkà gbé kídìní kò burú kò fi ṣe sàrà àfọmọ̀yà rẹ̀ kò sì gbọ́dọ̀ gbowó nítorí pé kò tọ́ka tó oríkì ara wa.

omi ọ̀kárí gbogbo rí náà nọ́mbà tírì náà. sísan báwo. gbogbo oorun tá a bá ti báraka kànáka méjì á ka èyí tá a kọ́kọ́ bá fún un wà kọ́kọ́. ìṣẹ́ra kàti wà lákòókò nù torí ẹ̀ tó bá bára kẹlẹ̀ kẹta nù magreth rákàtì alákọ̀ọ́kọ́ nù pàtó bá dìde tó bá pèrún tó bá kí òní rákàtì sì ti máa ń dá kí fati àti wà ké sókè tó bá dìde tó kí sì ti máa ń dá kí magreth àti fati àti bàtà nà àríkùsọ. wọn ní kí ni tó lè móbìnrin béèrè fún tọ́lá àkọ́kọ́ irú àwọn béèrè mi kò sínú àwọn béèrè tó dáa tó sì yẹ nítorí pé wọn kì í fi àwọn inú àwọn nǹkan tí wọn kì í fi ṣeré nǹkan mẹ́ta tá nàbì sallallahu alaihi wasallam ní tó máa fi ṣeré yóò òun kíkọ obìnrin àti bíbọ́kùn lọ́rùn ẹ̀rù fún ìfi àwọn nǹkan wọ̀nyẹn ṣeré nítorí pé tó bá fi ṣeré yóò dòótọ́ àwọn ọmọ tó fà sẹ́yìn fi ń béèrè èrò ilé kékeré ní nǹkan tó lè fa tí obìnrin ó fi tọrọ kíkọ kọ́kọ́ kọ́kọ́ ọba o ẹni tó bá ṣe kó dábèrè nítorí pé ńgbà míì tí wọ́n máa sọ nǹkan fáwọn èèyàn generally ẹlòmíì ò fẹ́ dánra o ọkùnrin ó lè ṣe tí yóò mú kí ìyàwó rẹ̀ tọrọ tọ̀la fa obìnrin náà ṣe tí yóò fi mú pé kínni àti mo ti ó ti gbá débi tó ti yẹ kí n tọrọ pé kí n máa lọ kásì mà kó burú obìnrin tọrọ pé kọ́kọ́ kọ̀ ọ́n fi rẹ́rẹ́ máa bá sìn láì jẹ́ pa burú kan bẹ́ẹ̀ láì jẹ́ pé sábàbí kan bẹ́ẹ̀ tó lè fà á anábì ní gbogbo obìnrin tó bá ti bẹ́ẹ̀ ní gbóòórùn àlùjánnà dáhùn tiẹ̀ wọ́n ní tí ọkùnrin bá jẹ́ nìkan tó tó jẹ́ pé ó kù fún ìyàwó rẹ̀ ní ayé láti tẹ̀ tó dàbí ní ó sì ní ìyàwó rẹ̀ ní. ọkùnrin ò fún ìyàwó láyè láti ṣẹ̀sìn kí ni ìyàwó lè ṣe ṣé ọkọ rẹ̀ ṣe mùsùlùmí àwọn kọ wa tọkọ bá jẹ́ mùsùlùmí tí ò fún ìyàwó rẹ̀ láyè láti ṣe Islam ìyàwó pè lẹ́jọ́ yọ lọ́fẹ̀ẹ́jọ rẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ wọn bá wọn dá sí ẹ máa bá wọn dá sí kí ló dé tó fún láyè kọsẹ́ sí àmú fún láyè kọsẹ́ sí ń parọ́ ni ọ̀dà kò burú ngbọ̀wọ̀ ìyàwó wọn lè ṣàtìṣe ni kí ni nǹkan tó ní kò jẹ́ òṣè wọ́n sì ṣàlàyé ọ̀dà láti sìn lọ ẹ má jẹ́ àtúgbò mọ́ ọ tọkọ yóò bá tún dẹ̀ lẹ́yìn rẹ̀ tẹ́tù pàkíyèsí títí tẹ́ bá wá wádìí tó bá dájú pé lódodo kò jẹ́ kó rẹ́sìn sí kò jẹ́ kó rẹ́sìn náà ẹ pè wọn ẹ tú wọn ká ní kíni kí mẹ́mẹ́ kó wá kọ́ wọn lọ́rùn ó jẹ́ bó ṣe jẹ́ mi. ṣùgbọ́n náà ní tó kọ́ tọkùnrin bá ti jẹ́ pé ń kírun tẹ́lẹ̀ pé kírun mọ́ àbí òye obìnrin yìí kò gbọ́dọ̀ tún gbé pẹ̀lú rẹ̀ mọ́ yóò fi ilẹ̀ ní á tú wọn ká wọ́n gbọ́dọ̀ bá kékeré ọkùnrin gbé wọ́n hà kẹlẹ̀ náà nọ́mbà five. Thank you wọ́n ní sóòótọ́ ni pé kọ̀tọ̀ kéèyàn máa sàlù àlá nídùúró ọ̀rọ̀ àbí ìgbà tẹ́nìkan ti sọ fún un pé kọ̀tọ̀ ká máa sàlù àlá ń dùn ọwọ́ agbàgbé láti bílé rẹ̀ alákòlá ha kò sẹ́ẹ̀rì tó sọ fún wa pé má sàlù àlá ń dùn kò sì sẹ́ẹ̀rì tó sọ fún wa pé ìbẹ̀rẹ̀ ni kò máa sàlù àlá torí rẹ̀ al-aslu al-jawazu fil kull kò sí ìtì ọ̀tún ìtọ́ bá rọ̀ ọlọ́run ọba àti okùn ọba àdùn

òdùmọ́ mùsùlùmí gàdá tó tó kéfè lọ́nà àbó jẹ́ kí islam túbọ̀ lágbára sí ṣe ọ̀rọ̀ pé wọ́n pe irun kan wọ́n rò pé kíni ń ṣẹlẹ̀ kò sí nǹkan kan tí ń ṣẹlẹ̀ àmọ́ ibi táwọn bá ti pọ̀ wọ́n ìfẹ́ rí islam ẹni tó sì mà tí ó mọ̀ nọmba fọ ń béèrè ẹ ẹmi ọmọ nọmba fọ dà náà. pàtó ti ń a ti jọmọ ìṣe àbájọ lẹ́yìn àwọn ti jà á ti wọ́n ni torí pé a ti dá àwọn olùbẹ̀rẹ̀ rẹ̀ débi kó ti sú wa náà. náà. wọ́n lè yàn ti rí yàn ti pẹ́ èèyàn á fẹ́ kí èèyàn ń bùkátà láti dìímọ̀ téèyàn lè dìímọ̀ bẹ́ẹ̀ ni kò burú kẹ́ ẹ̀ sallallahu bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe fún Ja'far ibn Abi nígbà tí wọ́n ti tí wọ́n ti làwọn olùmọ̀ àti sọ ti rí yàn ti pẹ́ a fẹ́ kí a kò burú. náà náà ẹsá tí wọn nù ẹsá tí wọn nù gẹ́gẹ́ bó ti jẹ́ pé ẹ̀yin náà máa dọ̀bálẹ̀ ẹ máa kún mi kọlọ lómi yìí mú wọn máa kíìsì kálukọ máa sá ilé ọmọ gbìyànjú láti kíìsì mú ẹ ilé ọmọ gbìyànjú tó bá kọ́kọ́ rí mú rẹ kíìsì ní ó kíìsì tó bá ṣọ́ra tó bá sín sí lẹ́nu. àwọn ẹlòmíì fún ọjọ́ wà kíra wọn gbára wọn léjìká ni ní àwọn Sudani ọgbà léjìká òun náà ti gbà sàn so ìgbà mi wọn sọ̀rọ̀ àfọwọ́ léra wọn léjìká bí wọn bá ti lápọn léjì wọn lọ fọ kara wọn léjìká náà. ẹ dì má náà nìkẹ́ ṣe é ṣe dídì mọ́ ọkọ àtìyàwó wàá dì má yẹn onáà dì mọ́ ọ tẹ́sí sọ̀rọ̀ ayé lẹ́yìn ní jẹ́ kí yàní kára yọ kanra wọn náà lọ títí àyà yọ kankanra wọn lẹ́tùká. Thank ó ṣe ó lè last for months tàbí years kan tí èmi bàjẹ́ ẹgbẹ́ yìí máa ń dá fún máa ń lù fún product value market value ẹ̀ lójú ní apá wọn ti àbí máa lówó lórí àbí kò yẹn ẹgbẹ́ yẹn máa láti ṣe àtọ́ sórí ẹgbẹ́ yẹn yé mi o fún yàn ó fa kínní kan sí. èèyàn á ti àwọn ilé ìṣe àwọn oríṣiríṣi abẹ bóyá pẹ̀lámù tí ara ṣe bí ti ṣe iṣu ẹlẹ́yìí wọ́n ilé àwọn ìyá bíi báàmù fún iṣu ẹ̀yìn àìlówó lórí pé yẹn fúnra máa ń ṣe lẹ́kọ̀ọ́ ẹ̀ tí ó máa ṣẹ́ra fún like six months ẹgbẹ́ àgbà náà. àmọ́ ríro rẹ̀ á máa rò rẹ̀. ẹ ṣe ikú mẹ́rin ṣe yẹn tí wọ́n bá ti ṣe nítorí kó lè fara ní àwọn yẹn sọ fẹ́ kó pamọ́ ni. nù ọ̀bọ̀ nítorí kó àǹfààní oko yẹn pọ̀ débi pé o lè kó gbogbo ẹ̀ lọ́jà àti táì kó rí ta àbí gbogbo ẹ̀ pátá náà ló ń kó lọ́jà tó máa ti ń dá padà sílé onídìbí tó ti protect ẹ̀ torí pé tó bá kó sílẹ̀ lásán ó lè padà dè pẹ̀ bí iṣu so ọwọ́ akọ́lé fún un fẹ́ kí yọ jẹ́ pé ọwọ́ àfún protection rẹ̀ tó fi wà lálàáfíà òsì tó burú bẹ́ẹ̀ wàá máa kó lọ wàá máa kó bọ̀ bẹ́ẹ̀ wàá máa kó lọ wàá máa kó bọ̀ bẹ́ẹ̀ tó bá bá wí wọ́n òsì tó burú bẹ́ẹ̀ tọmọkọ fẹ́ tà so ọlọ́run ní ọ̀kọ́ kókó sí lítà títí tó fi wọ́n àmọ́ wọ́n á lọ kó pamá tí kò protect ẹ̀ lọ́wọ́ retí ìgbà tí ọ̀wọ́n ọ̀daràn o wàá pàfó oúnjẹ yorùbá sọ̀rọ̀ bá ní ẹnìkan kì í kó oúnjẹ pamọ́ fi retí àmọ́ ẹ̀ ń rà ẹ̀ ń tà abẹ́ gbìn ẹ̀ ń tà ẹ̀ ń tà ẹ̀ ń tà ẹ̀ ń tà ọlọ́ọ̀ni kọ́ bá gbọ̀ ọ̀hún tó bọ́jà bá ti ṣe wílẹ̀ mà tà àmọ́ pọ́pọ́tìrì mọ̀ ń fẹ́ mọ̀ ń retí kọ́ wọ́n ni àwọn aláṣẹ ṣe ni ẹ̀yin náà ṣe ibi tó bá wa dé báyìí fa àbí ọba wa débi kan epo gan lásán àwọn ọ̀daràn epo tó ń rọ sí mọ́ṣíìnì tó ń rọ sí mọ́tò àbẹ́rẹ́ nǹkan mẹ́rin ó di éèjì ìgbà tó tún wá di eighty wọn wọ́n tún wá fún lítà lọ́rùn àbí òye yín epo forty naira là ń rà ní eighty wọ́n fún lítà lọ́rùn dáadáa pé aláwọn fẹ́ lówó ni sẹ́ẹ̀ àwọn òsìkò tí wọ́n dà sẹ́ẹ̀ tọ́ ojú gbélé káwòrán tó bá jọ gbẹ̀dẹ̀ àkèyàn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ kábàámà lórí owó fò owó tá à ní gbé lọ síbi kankan láti tara rẹ̀ sórí ibú ẹ wá wúlò àbùkù tí ń kan ẹlòmíì lórí péńtẹ́pò yìí àwọn èèyàn sì tún máa ń ṣépè fún di rẹ̀ ẹ ní ti ṣe nǹkan rí bàbá sẹ́wọ̀n fún ẹ̀sìn fara ni àwọn èèyàn torí pé kò sí òòlù fowó ẹ̀kún rẹ̀ ìdíjọ́ ti ń gbà yàn àwọn èèyàn máa ṣépè náà ìwọ́sìn ló fi soso fi para ìgbà kan náà ìgbò ní wúlò fóṣù mọ́ yóò pa ọ́ torí ẹ̀ náà ká tó apó oúnjẹ oúnjẹ èèyàn gbọ́dọ̀ gbé pamọ́ torí pé ti gbogbo wa sábà ti lé ayé wa ní rọrùn ìrọ̀rùn ọ̀jẹ̀ ti gbogbo wa náà òun gbàdé bá ti fúnlẹ̀ márùn ẹ̀wà àwọn tí ń tẹ̀wà náà wọ́n lọ pẹ́ wà pamọ́ wọ́n fi oògùn kan sí ìgò lè bá a pẹ́ ẹ̀mọ ìgbà wọn fi oògùn burúkú ń fi pa àwọn èèyàn lá ìgò lè bá a pẹ́ tó bá ti wá mú àwọn wà kó jáde ká ń lo owó fò ìwọ̀n báyìí tọ́lọ̀ bá mú wa halalan tayyiban ọlọ́wọ́ fòrè àmọ́ pa àmọ́ nípa ń pè sáàbù oúnjẹ kó lè bá àwọn ọlọ́ngbọ́ àfukárì ṣẹ̀tọ̀ níyà ni torí pé òyìnbó mú nǹkan kan wá fún wa tó ní tako wàláì nínú tẹ́lẹ̀ náà kò sí kankan tó yìnbó mú wá fún wa tó túmọ̀ sí páyọ̀ ọlọ́ kò sí torí pé òyìnbó ìgbésí ayé rẹ̀ wọn ò bíòlù rẹ̀ lórí tọ́lọ̀ ìgbésí ayé tí wọ́n bíòlù rẹ̀ lórí pé bọ́ bá ti pẹ́ sí lóru owó sí ni even this four one nine dálógún wa ṣe bọ́ òyìnbó ni èèyàn gbọ́n jíwó láì lo ọ̀bẹ láì lo àdá láì lo blade ah agbárí ẹ̀ pọ̀ nígbà tó bá wọn débi kan kọ́ ni wọ́n pé àwọn kò fi parẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni tó ń torí délé yìí mùsùlùmí làwà nítí ìsìlámù kò burú ká kẹ́kọ̀ọ́ ká kọ́ mọ̀ so ṣùgbọ́n àti máa gbé hàn ìsìlámù wọn pé sí ìsìlámù faramọ́ tí o bá ti fara mọ ẹjá ṣe ti islam wí ẹ wà rí i pé wà ní ní agbárí àti ìyàwó ìyàn jẹun tá lè rí rẹ ọ̀pọ̀ at the end of the day tí ní ọ̀pọ̀ jù ọlá because kò jẹ kọkàn rẹ ọba ó kọ jẹ kọ ha Ọlọ́run lọ nítorí pé tẹ rí yẹn yẹn fún ọ wàláhì yẹn lè kówó jọ haram kówó yẹn àmọ́jọ́ tó lọ́nà bá fẹ́ yí òróró rẹ̀ lára èèyàn èèyàn wọ ẹni bá dárò kò ní rí ọlọ́run lè yọ lára ìyàwó rẹ̀ ó lè yọ lára ọmọ rẹ̀ ó lè yọ lára dúkìá rẹ̀ ẹ̀kan rí pé ilé gbiná náà ní máa ń tọ́fà ọmọ lè máa sàárẹ̀ kẹ́ máa wá ní kẹ́ ẹ máa rí ná gbogbo owó ọ ìtálọ́sẹ̀ ọ sẹ́nìkan ọlọ́ọ̀ náà torí ẹ̀ ló ti gbogbo nǹkan ìmọ̀jú kòkòrò wa ti pọ̀ jù láṣẹ kàkìdàlì torí ní sinimá fún wa ní bọ́ńdù wá one thousand naira tí wọ́n dé pọ̀ sẹ́wọ̀n five hundred thousand àbí ẹ̀kọ́ ni wọ́n á ní twenty làwọn fẹ́ pín so ìwọ àtàwọn tó sì wà lóde la fẹ́ fún àmọ́ gbogbo ìgbà tí àkóbá ti ṣẹ́kù lára rẹ̀ wọ́n á máa gba bọ́ńdù kọ̀ọ̀kan wọ́n á fẹ́ bẹ́ lọ́n pé gbogbo ẹ̀wù ló di àpò tọba gbàtà kọ́kọ́ tó fi síbi tún gbàtà kọ́kọ́ èkejì ó tún fi síbi ẹgbẹ́ kẹta pé àpáìtì ah, gan lè di ṣòkòtò ẹ dákun bó la fẹ́ kó lọ bó la fẹ́ kó lọ àti táì kò lè ju kìlè méjì sẹ́nu tọba sọ sẹ́nu ó di wèrè lórí gbogbo ẹni ó di wọn máa ń fi kí ni ṣe kí ni ṣe wèrè bàbá ń sì fẹ́ kó gbé làkàtìrà kó gbé sẹ́nu bítúmìl kó tó fi sẹ́nu lẹ́ẹ̀kan náà kọ́ wá rántí tí wọ́n gbé orí eléyìí ti dàrú. nítorí ẹ̀ gbogbo nǹkan lé ayé wàhálà ó ízì ṣùgbọ́n tá a bá ti pọ̀ kájú àtiwájú wàhálà ó ti pọ̀ jù náà ló ti fà á láfi lè para wa ká àmọ́ tó bá ta múlẹ̀ ayé simple bó ti ṣe wà ní ẹ̀ gbọ́ sáà wọ́n ní tílé ayé bá wúwo tó ìyẹ́ ẹ̀ẹ́fọn ni lọ́dọ̀ náà ọlọ́wọ́n bọ̀ bá ti jẹ́ kí kébèrè oró mi kọ́pù kan mú ẹ̀ àmọ́ kò já má kankan lọ́dọ̀ lọ ìlọ́pàá ló fi jẹ́ kí máa fẹ́ ẹni tó fẹ́ àtẹ̀ǹtẹ̀ ọ̀fẹ́ láyé kò sì ní fẹ́ nìkan kan lọ́rùn àfẹ́ni tó bá fẹ́ràn ẹ já pa pààyàn lọ anabi sallallahu alaihi wasallam ti parí ọ̀rọ̀ wọn ni inna ruhal sí nafatha fi raw'i annahu lan tamuta nafsun hatta tastaqmila rizqaha fattaqullaha wa ajmilu fi at-talab màlẹ́kà jibril ti sọ sí mi lẹ́mìí ipe mi kan ò ní kú láyé yìí síwájú kọ́lọ́run tó pé àrídìkì rẹ̀ ò ní kú láyé yìí kọ́lọ́run tó pé tọ́lọ̀ nǹkan kó ní láyé fún torí rẹ̀ ẹ páyọ̀ lọ ẹ sì máa wó bọ̀nà jọ̀dá ẹ páyọ̀ ọlọ́run tó kù wá kù àní èèyàn fẹ́ ṣe so òun náà tún ológun náà tún lo yahoo yahoo fóònù náà abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ olè ló gbé olè lọ́gbà la ilaha illallah ẹ dákun ẹ̀wù báyé yẹn ti ń dà o kò sẹ́ni tó fẹ́ jìyà nìfà ṣùgbọ́n orí ń bẹnu kò jìyà kó tó rí jẹ torí pé gbogbo tí ọkùnrin bá balẹ̀ sí rírì wàhálà ọkùnrin ó balẹ̀ láti jẹ ẹnì kò ní pọ́ kò ní ké kò ti fẹ́ sọ ara torí pé òsè ń ké àbùrọ̀mọ́ kí ìsẹ́kùlẹ̀ sòṣùgbọ́n gbà tí ẹ bá ti ṣe nǹkan ìtùfù yóò kí ìsẹ́kùlẹ̀ torí pé tí wọ́n bá ń pariwo lọ́kàn kọ́mọ́jà káṣírí ti tú o kọ́mọ́jà pé mi wọ́n wá bọ̀ yóò tún sá fún omi tó wà yóò tún sá síbò mi ìyàwó sọ pé ìsínlẹ̀ o onú ọmọ òkú ewu ẹni òfowó mọ fẹ́ báyìí akọ́kọ́ wo ń bẹ mọ́tò ń bẹ kíní kan ń bẹ àmọ́ àníkọ́ kan bá dẹ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka الله أكبر